irú kí wàá lélẹ́yìí igi wó pa obìnrin kan èèyàn mẹ́wàá míì farapa nílọrin ariwo ìkúnlẹ̀ abiyamọ o ló gba ẹnu àwọn èèyàn agbègbè ṣàngókúlẹ̀ńdẹ́ ládojúkọ òkè andy nílùú ìlọrin ìpínlẹ̀ kwara lọ́jọ́ ajé monde ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá yìí lásìkò táwọn mọ́kànlá kan ń sọ̀ kalẹ̀ nínú mọ́tò lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ni igi ti wó lù wọ́n lójijì obìnrin kan kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mẹ́wàá sì dèrò iléèwòsàn aláròye gbọ́ pé ní nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ tí oníkálukú ń sáré bí yóò ṣe tètè débi iṣẹ́ wọn tí wọn yóò sì dúró lẹ́bàá ọ̀nà tí wọ́n ń retí mọ́tò tí yóò gbé wọn ní igi náà ṣàdédé wó lù wọ́n tí obìnrin kan sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn mẹ́wàá mìíràn farapa tí wọ́n sì wà nílé ìwòsàn aládàáni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Olútáyọ̀ tó wà lẹ́yìn ilé epo Baystar níbi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé lára àwọn mẹ́wàá tó farapa àwọn tí ìfarapa wọn lágbára ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn iléèwé gíga fásitì tìlú Ìlọrin UITH fún ìtọ́jú tó péye bákan náà ni igi yìí tún já wáyà iná lulẹ̀ tó sì tún ba àwọn ṣọ́ọ̀bù kan jẹ́ lágbègbè náà ní báyìí wọ́n ti gé gbogbo igi náà pátápátá fún ààbò àwọn èèyàn agbègbè ọ̀hún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Àjàyí Ọ̀kásánmi ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó lóun kò tí ì lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ torí ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ohun tó ṣokùnfà ìjàmbá burúkú yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.